alhamdulillah ìrírè tí a fádọ́ ìní ṣókí ó ní ọ̀rọ̀ nípa àṣídàtú wàléhì ìlú ilé kókó àti ìrọ̀ nínú àdáwà yes bó ṣe rí náà nìyẹn èèyàn bá wọn ṣe ní sẹ́kọ̀ọ́ sọ wípé àánú ah, ti dáwà imú wá líìnù nìkan ni kárọ̀ kárọ̀ nìkan ni kàlá ó ti ń kàzábà àwọn nǹkan míì ó ti ń pe àwọn nǹkan míì nírọ́ èyàn tí wọ́n mú lójú kejì náà pé gbogbo ẹ̀ kó lè kókó ní ṣídà ṣídà fi kú lè ṣe yìí gbogbo ẹ̀ kó lè kókó náà ni kó má fi líìnù kankan rárá. ká lè kókó níbi tó yẹ ká ti lè kókó ẹni tó yẹ ká lè má ká lè má eléyìí rí ìjókòó lẹ̀ nínú Islam ó ní ti jòkó lẹ̀ nínú Islam ká sì rọ̀ níbi tó yẹ ká ṣe kí ni ká sì rọ̀ eléyìí náà ṣe kí ni eléyìí náà rí ti jòkó lẹ̀ nínú Islam in tó bá fún táà ṣe ni wípé méjì ó hikma àkọ́kọ́ yóò dẹ̀ máa dára bayna al-maslaha wal-mafsada ẹni tá a bá wò wípé ká lè máa ní ó láǹfààní àbọ̀rọ̀ ṣe kí ni àbọ̀rọ̀ ló líìnù fún kárọ̀ fún. a ti sọ́ọ̀dì irú yẹn báyìí pé lásìkò ẹni yìí àbí àyè yìí ká lè koko ni oníṣe kí ni oníṣe láǹfààní. àwọn kí ni ìsìnkútì ní ìdájọ́ tó common nílẹ̀ ayé ìgbà náà láàrin wa ni. ọmọ ẹni ṣe nǹkan tó dá ń sìn yìí ó rìn lọ síbi tí ó ṣe ní sùtá wàá kàn jù pé lẹ́nu àwọn ọmọ tó fi pé má lọ bẹ́ẹ̀ mo sọ fún ẹ má lọ wà á fi líle bá lò ní ààyè tó ti pé yóò ṣe ti fún nígbà àdì méjì náà yóò ti kí ni yóò sọ̀rọ̀ àpò nítorí pé títọ́ lè kú ẹ̀rí tó léwu fún ni ká lo ṣídà níbi tí ṣídà ti wúlò nínú hikma gbogbo ẹni tó bá ń pèsè ojú ni ká dẹ̀ lo níbi tí ti wúlò nínú hikma náà ni ọmọ ìyá méjì ti pé wọ́n jọ wà lórí ojú ọ̀nà kan lórí mọ́sálà àkìlàfíyà àti kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wọn máa dànà tó ti rí pé kò tó nífẹ̀ẹ́ nínú àwọn méjèèjì eléyìí òdodo orí òdodo ló wà èyí tó wọ́n bá mú orí òdodo ló wà tó ṣe kí ni kẹfì pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹfì bára yín lò orí pé àwọn àwọn kìláàsù kan wà àwọn ìkìlàfáàsù kan wà kìí ṣorí wa ló ti bẹ̀rẹ̀ kò sì lè parí lórí wa abadan àfi tí yóò bá kàn máa da nǹkan lọ yóò kàn máa yé kí ni yóò máa dàrú lọ ni kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dára pa ọ̀rọ̀ yẹn lílẹ̀ ayì pẹ̀lú mà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí bára yín lò tá bá wo àgbáyé Islam eléyìí ni nǹkan tó gba ní alùsùnà tí wọ́n fi bára wọn lò wọn àtàámọ́lá pẹ̀lú eléyìí láàrin ara wọn ilé yàtọ̀ sí àwọn nǹkan tó ti pé ọ̀rọ̀ yẹn clear àbáwọn nǹkan tó ti wípé kìí ṣe kó clear kò yanjú owó afẹ́ fagídí ó fẹ́ mú lé gbogbo ẹgbùn o tí wàá bàjẹ́ yóò pọ̀ ju tó ṣe kí ni in tó fẹ́ túnṣe àti rí wà kìí gan ó ṣe kí ni example present àwọn kọ́tà ń bá yí one point sí àwọn eléyìí ó ń tọ́ka sí àfi ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfi lò irú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ pé àjọ wà lórí mọ́nájì kan àjọ lágbóyé kan náà tàbá ṣe dìrọ́sà mọ́sálà àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfi gbé e fúnra wa bí a ń tí wọ́n rí ìwọ̀n ò tí rí àbí ó jẹ́ pé òun gan-an ló ní àkù lọ́wọ́ tí bá tí wà lọ́wọ́ sí ẹ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ fẹ́ ṣe kí ni kẹ́ẹ̀fì ṣe kí ni kẹ́ẹ̀fì bára yín lò lọ́la àwọn àgbákò ní àwọn afáyẹ àdánwò ní àkàlà ilé yìí kò lè kò lè ràn wá lọ́wọ́ adé tó yẹ fẹ́ ṣe kí ni o fẹ́ intimidate àwọn èèyàn nìyẹn ó dẹ̀ ó kéré sí i ó lè help ẹ nìyẹn ó dẹ̀ lè ṣe kí ni ó help rẹ náà ọlọ́mọ àlejò láti ó ṣàánú wọn láwọn àlẹ́. jazakumullahu khairan. anu wa n tó. ẹ jọ kí ni Islam sọ nípa DNA DNA DNA. DNA. DNA. Nam DNA test. DNA test. Tí n bá gbọ́ yí dáadáa, ó ní tẹ́sì kan tó máa fi ń kọ̀nfàmù paternity. Tó máa fi ń kọ̀nfàmù paternity. Àkọ́kọ́, ó tó di ọ̀rọ̀ DNA, ìṣẹ̀lẹ̀ ìsìlámù fi kọ́ṣọ́n àwa Mùsùlùmí ìtọ́rọ̀ fi dé rí ọ̀rọ̀ DNA aburú yẹn ti pọ̀ ní àwùjọ nìyẹn ìsáàmù ṣe wá lójú kòkòrò àzàwáj àníká àní Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní lam yúrọ̀ lílmùtà àbẹ́yìn ní sùlùmíkà àwọn ní kò sí tó máa bẹ láàrin àwọn èèyàn méjì tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn ju ká ṣe kí ni kí wọ́n lọ fẹ́ra wọn lọ wọ́n lọ ṣe nìka. àti tí wọ́n ti ṣe nìka yẹn àmì ìsìnkí ni wọ́n ti wà protected wọ́n ti dáàbò bo ara wọn kó máa pé ìsìlámù dẹ̀ wọ́n wọn wà látẹ̀kọ́rọ́bù dínà iná òkà náà fàá iṣẹ́ tẹnu ọ̀sán àtẹ́bí ẹ má súnmọ́ zìnà ṣíṣe ẹ má súnmọ́ zìnà ṣíṣe na ibi tí àlámọ̀ rí ọ̀rọ̀ bá dojú rú débi pé ẹni tó bí máa fún ni in tó kù tá a lọ ṣe ni pé ká máa lọ kọ̀ǹfàmù àtàníjẹ́ mọ̀ pé kí ni ọ̀rọ̀ yẹn ṣe kí ni ọ̀rọ̀ yẹn le ọ̀rọ̀ yẹn le gan-an kí ni ó lè di àwọn èèyàn dé lẹ́bù yẹn àwọn kò bọ̀rọ̀ nídìí àwọn mùsùlùmí lérú lẹ́bù bẹ́ẹ̀ yẹn wípé àtọ́pá àtàtọ́jọ́ wa nulẹ̀ kò wá sí kí ni kò sí trust láàrin ara wọn ẹ́ńjìnì máṣíìnì mi wà lọ kọ̀ǹfàmù trust yẹn tírú eléyìí ó bá ti kẹrẹ̀ kíkọ̀ láti fi kọ́kọ́ tẹ̀ láàrin wọn náà tó bá wò ó present lẹ́ǹsì wọ́n ti ń fi máṣíìnì DNA yẹn wọ́n ti fi ń dá wàhálà àti ra wọn lọ́rùn láti present case kan tó wà ní Nàìjíríà present lay kéèsì máyìlá ẹ̀tọ́ FCMB àti ọmọbìnrin kan ọ̀rọ̀ díẹ̀ nìkan ni tó bẹ̀rẹ̀ kéèsì yẹn o wọ́n jẹ́ oníṣẹ́ báǹkì ni gbogbo nǹkan tí ṣẹ̀dá ìsáàmù ti kọ̀ fún wa bí obìnrin yẹn ni sẹ́kẹ́tìrì yẹn wọ́n jọ bẹ́ẹ̀ nu ọ́fíìsì nínú AC àárọ̀ ọ̀sán kọ́ra wọ́n tún ní overnight meeting ń gbà mí àwọn aburú yẹn ń lọ gan aburú yẹn ń lọ dáadáa kó tó di obìnrin wa olóbìnrin wa sọ fún ọkọ rẹ̀ ti lé wípé ọmọ méjì tó ń bí o òun kọ́ ló ń bí fún ẹlòmíì ni bí ọkùnrin torí ni ó gbẹ́mìí mì wọ́n ní kí ni yẹn ṣọ́ọ̀kì àti lọ mo ka kan kan Eh, grandfather ni baba baba ó wá kó àwọn ọmọ ọmọ rẹ ó lọ ṣe DNA test fún ọ pé tí ọmọ olóbi wọn fún tòótọ́ ó wá ṣe test ọmọ tiẹ̀ náà ó wá kọ́ ọ́n pé àwọn ọmọ tiẹ̀ ọmọ ọmọ rẹ yẹn ọmọ rẹ ni àmọ́ ọmọ tiẹ̀ gángan òun ni. so wọ́n ti fi kíní yẹn tí wọ́n fi ń dá wàhálà gan-an ká ṣe kíní ká irú ìgbésí ayé báyìí ká àbọ̀ ìdí ẹ̀ torí pé eléyìí ó fún ẹ̀sìn pé wọ́n ti fi trust ara maṣíìnì yẹn wọ́n yorùbá ní amúkun ẹrù ẹwọ́ ó ní òkè lẹ́wọ̀n ẹ̀ ṣe kí ni àwọn aburú tó lè dìtì kílé wọn ṣe tá àti àdírẹ́sì ẹ̀ òkè ní ẹ̀ ni wọ́n wò àti kí mùsùlùmí kára fún eléyìí tó ń jẹ́ DNA aburú tí kí ni mú wá sínú àwùjọ aburú tó ṣe kí ni aburú tí ó lágbára ni wallahu a'lam. náà wọ́n ní tó bá yẹ pé ìdíkẹ́sì pẹ́ nìyẹn tó lọ ṣe tẹ́sì obìnrin yẹn wá sọ wípé inú ọ̀wọ́ kọ́ ló lọ́mọ o ẹlòmíì ló lọ́mọ ìyẹn ti tako ṣẹ̀ríà torí pé ní tí alábi Muhammad sallallahu alaihi wa sallam sọ ní wípé الولد lil firash ọmọ tí wọ́n bá bí látara dìná ilé ẹni tó ti ṣe dìná yẹn abẹ́ tó bìyẹn wà yẹn olóṣè kí ni òun ni àkọ́kọ́ ẹ̀kejì wá ti pé in tó ti wá hàn síta ni tó dẹ̀ wà confam sherhan wípé àwọn ọmọ yìí ẹni yìí kọ́ ló ó túmọ̀ sí pé àwọn ọmọ yẹn ò ní bàbá wàládùn dínà nìyẹn so wọn àní ní bàbá orúkọ ìyá wọn náà máa ṣe kí ni wọn máa jẹ wọn àdẹ láǹfààní àti jẹ kankan nínú ogún bàbá wọn. so kí ni díẹ̀ ni wà complicated ìlànà kankan ṣe kéèsì mùsùlùmí akàndédé orí wọn ti ń bẹ́ síbẹ̀ àánú kan bá wọn bẹ́ síbẹ̀ ìtíṣẹ́rí àtòkalẹ̀ fún wa tàbí yẹn dúró àwọn kéèsì báyìí ó wà nílẹ̀ àwọn nígbà gbogbo ọ̀nà ṣẹ̀rí àdànù ká ní díẹ̀ nínú mọ̀ ṣe kí ni onímọ̀ mú ìdájọ́ yẹn wá wallahu a'lam tẹ́bẹ̀rẹ̀ kù ni táàmù kan láti tó náà mọ́yá náà ẹ̀bẹ́ yẹn ti ré ìbéèrè tọmọ ya bẹ̀rẹ̀ ni wípé a ní àwọn ọkùnrin ká máa ran àwọn obìnrin lọ́wọ́ nulẹ̀ ó bá di wípé obìnrin ti wá rí i ní ọ̀ràn yàn débi pé wá fẹ́ máa kà fún àfáà wípé àtikẹ́ ṣe léyìí no a ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan ojúṣe obìnrin ọ̀tọ̀ ojúṣe ọkùnrin ọ̀tọ̀ ọkùnrin kan láǹfààní àfihàn obìnrin lọ́wọ́ nínú dáadáa nínú àwọn ẹ̀kọ́ taríkọ́ lọ́dọ̀ ànábìwá Muhammad sallallahu alaihi wasallam obìnrin wọn fẹ́ sọ ọ́ di ẹ̀tọ́ pé àbú ọ̀rọ̀ yẹn ní ká ṣe tí mo sọ yìí kàlà àbí yóò gbà sí lọ́dọ̀ ní ìwẹ́ tó wá dẹ̀ wù ọ́ náà lè gbà ṣọ́ọ̀ṣì yẹn wà lọ́dọ̀ àbú yẹn ó rọ̀ǹgì fún obìnrin kó wá kan nípa bọ́kọ rẹ̀ wípé dandan dandan ẹ bọ̀ ọ̀bá mi fọṣọ dandan dandan ẹ bọ̀rọ̀ bá mi hun ewédú tẹ̀ bá ti hun ewédú ẹ̀ ní jẹun irúbàjẹ́ wo nìyẹn àfáà lómi ráìtì nínú ẹ̀tọ́ wọn kàn jẹ ìran umu lọ́wọ́ kìí ṣe ẹ̀tọ́ umu kó wá gbé gẹ́gẹ́ bíi tẹ́gbà tí yẹn gbọ́mọ ọ̀dọ̀ tí àwọn àbúté wá ṣe tán ìyẹn hun ewédú yìí èmi máa lọ ṣe ẹ̀gúsí rárá ìbàjẹ́ nìyẹn ìyẹn ò dẹ̀ ṣe kí ni ìyẹn ò ráyè tí wọ́n fún dẹ́tù máa fi irú ọbọ̀dún di wàhálà sọkùnrin yẹn irú obìnrin bẹ́ẹ̀ tóun náà bá ń ṣe tó bá mú jẹ ìjọ kan ló padà ṣe é tí ò ní ṣe kí ni tí ò ní rí mú jẹ wallahu a'lam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alaykum wa rahmatullahi wa barakatuh